ìyá bèbí ṣara dẹ̀ tí mo gùn díẹ̀. Ah, ah, dókítà ẹ fi mí lẹ́ o ẹ fi mí lẹ́ o ṣẹ̀rí ọmọ <laughs> ok ṣara ti mú kún that's great tó mama, mo ní kí n yọjú sí náà kí n ṣe ọ Sure. ṣe wá nítọ́jú ọmọ ọmọ mi àkọjá <laughs> ìwé mi kí ló dé tí mi ní tọ́jú ẹ̀ àjọ máa tọ́jú ẹ̀ ni àjọ <laughs> máa tọ́jú ẹ̀ ni o. bá mi wò àwọn bàbá ẹ̀ náà ló máa sọ fún wàá lò fún èmi náà bẹ́ẹ̀ sọ fún un náà èmi gan máa sọ lórúkọ tó pọ̀ ọlá mi pọ̀ sí ọlákúnlé Ah, àyìnkẹ́ èmi nìkan. bọ́ọ̀lù ilé tó fẹ́ fún ọ̀tọ̀ hmm, wọ́n bẹ̀rẹ̀ kọ́tọ̀kọ́tọ̀. papọ̀. ṣubómi ṣubómi ṣubómi dọ́tọ̀ dọ́tọ̀ dọ́tọ̀ ìgbàgbé mo dáná kí ló ṣẹlẹ̀ màmá ẹ bá mi wò mí ẹ jẹ bá mi ẹ bá mi wò ẹ bá mi wò ẹ bá mi wò ẹ bá mi wò ẹ bá mi wò ẹ bá mi wò. màmá ẹ tẹ̀kẹ̀ ẹ́ sì. àdìyànjú lóní ká fi ìbọ̀gbọ̀n o. Hmm. ẹ má ṣe pẹ̀ fún ọ́ ẹ má ṣe pẹ̀ fún. kò ní ní ìbàjẹ́ ọ́ kí kò yọ àìgbọ́kìlọ̀ ọmọdé ní ọ̀ṣẹ́ kú pọ́mọdé ìwà wàrà àìní sùúrù àfarabalẹ̀ owó jíjẹ ohun tó fà sáyé ẹni ló máa pọ̀ ó ní ẹ̀ṣà mi kò ní ní ìbàjẹ́ ọ́ kí kò yọ ẹ má ṣe pẹ̀ fún ọ ẹ má ṣe pẹ̀ fún ọ onímọ̀ yìí onímọ̀ náà tó náà ní ohun jíjẹ ìgbóná ara kò máa dá ọ. ó máa tó dájẹ́ torí lè wà pọ̀ níbi ìbàjẹ́ ọ. Ah, ah, ah, ètò ní ọ. ohun tó ṣokùnfùn lójú ayé lójú ọlọ́run kẹrẹrẹ ibi tọrọ yìí máa bá yọ sọ́hun máa la òun ó ta ó sọ lọ́fọ́nkọ́ ibi wà ayélujára bá rí o rere ẹ máa bèrè fáyé yìí ìwà ẹ̀dá ló ń sáyé lógun. ẹ má ṣìpẹ̀ fún ẹ má ṣìpẹ̀ fún ẹ má ṣìpẹ̀ fún kò ní mọ̀ yìí kò ní mọ̀ yìí ohun tó bí ohun jíjẹ ìgbóná ara kò mọ̀ dá ohun máa tó dá yẹ ni torí lè wà pọ̀ níbi ìbàjẹ́ ọ́ ìgbòho ni ọ́ ṣẹ́rí wa adarí wù ọmọ ènìyàn lúgbòlúgbò ohun tó ń bẹ nídìí ọ̀rọ̀ yọ máa lè yọ kẹ́mi lè yọ ìgbẹ̀yìn ẹ̀dá ló ń. pa mí. Ah! bídèmí ní sùúrù tó bá tiẹ̀ gbọ́ nǹkan láti ta ṣíbí wàá délé wàá béèrè lọ́wọ́ mi pé àwọn ah, ni mo gbọ́ nǹkan báyìí wàá dẹ̀ sọ fún mi. ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ wọn ṣíbí wàá fẹ́ tí ara ẹ̀ gbọ́n sí àbí tó bá ṣáà tó bá ṣáà mọ̀ nǹkan tí mo sọ ó ṣáà mọ̀ àwọn lérí burúkú yẹn ó mú wọn. o miss a lot wáyé nǹkan tí gbogbo èyí ṣe fún mi ó gbé mi lọ ṣayé mo lọ Dubai lot of fun ah o miss a lot wáyé gbogbo ayé ni mo jẹ ó ra aṣọ ra bàtà shopping oríṣiríṣi tó bá tún rí the next day ó tún gbé mi jáde surprise ó má gbẹ́dẹ̀ mi fún mi ah a lot of fun. bóyá sọ fún mi pé gbogbo nǹkan tó gbọ́ ìrọ̀ ni láàrin sọ fún mi pé wọ́n parọ́ mọ́ ẹni ọ̀mọ́ ọmọ lẹ́yìn burúkú aṣáwọ̀ yìí. kí kàdà. just a mistake kí ni kò tó burú pé o gbọ́n tó bá lè dìrí wà lè béèrè lọ́wọ́ mi pé ọkọ mi mo gbọ́n kan báyìí má lè sọ fún ẹ bó ṣe jẹ́. sọ fún mi pé òun wọ́n yá ò ṣe bẹ́ẹ̀ dẹ̀ fún gbogbo nǹkan tó sọ ń parọ́ mọ́ ẹ̀ ó pẹ́ lọ Dubai ẹ́ irọ́ ló pa mọ́ ẹ̀. ti ọwọ́ jà mí o láàrin ọwọ́ mi o ìwọ fi èmi sílẹ̀ nílé so ó ní kọ́kọ́ báyìí níta ó ní kọ́kọ́ báyìí níta ó dẹ̀ fi èmi síbi báyìí àwọn pírẹ́sìtì tó bá ṣàmọ́ ohun ẹ̀ wọ́n á fọ́tò ẹ̀. tó bá parọ́ pé òun òun ẹ̀ tó bá ń tì náà ẹ̀ láàrin kalẹ́lẹ́ mi ni ẹ má pa mí láre láre ni wọ́n fi mi ò tẹ̀lé gba ọkọ náà tẹ̀sí wọn yọ ọkọ fún kíndìnrín ọkẹlẹ. sá ìbọn àgbẹ̀ yẹn lọ. bílẹ̀ mọ̀ fún òfin wọ ọmọ yìí ṣọlá yìí kan tó ṣe ọmọ alẹ́ yìí. ìbọn ọmọ yẹn láti kọ́kọ́. ọmọ fẹ́ jẹ́ kí n jáde àná ó yá máa lọ. Sẹ́nu lé. àbí tó bá ti bẹ̀rẹ̀ tó bá bẹ̀rẹ̀ ẹ̀mí wo ni kéèyàn fi ìkanra àìsàn kéèyàn fi wú alájẹ ni nígbà tó lọ sẹ́fẹ̀ jọ wá bẹ́ẹ̀. Ah, ẹ wá mú kí ni soso yìí tó bàtà ẹ gbà wọn mi lórí ẹ ìyí wọn tó kọlà fúlù ẹ láì tán àwọn àdàbárí kọlà ẹ ní ìsinmi ẹ tó ní kọ́mọ wọlé tọ́ba dé ọ̀tọ́ba yìí sí ọ̀tọ́ sẹ́yìn mi bíbá ilé mi máa gbé ẹnu sẹ́yìn gbà kan wọn láyé nǹkan ti pọ̀ jù ọlọ́mọdé ni àpàtẹ́sán ah! kí ló ní tó sígè ọ̀yà sígè ta ni kí n dá lò ṣé àṣẹ ni àbí agbára ẹnìkan kò ẹnìkan ò kó dání náà èmi kéde ẹpin àṣẹ síbi kan ẹpin agbára síbi kan. tó bá ń bà ní sàn ká má gbà ní. ìfisẹ́lẹ̀ wà á pọ̀ ẹ̀mí ká ti tẹ́ jẹ̀rú láyé pé wọ́n ṣiṣẹ́ nínú ọgbẹ́ wọn. ìyàwó bá ń gbọ́ kìlọ̀ kó o sì jẹ́jẹ́ o. Okele Okele. tíkẹ́ẹ̀tì fún mi ni. èmi ò mọ̀ lè tíkẹ́ẹ̀tì fún yín sẹ́rí àwọn mọ́mì àwọn mọ̀dám wọ́n sọ pé wọn ipe kí n má tíkẹ́ẹ̀tì fún yín o. màdám ní kó má tíkẹ́ẹ̀tì fún mi ẹ̀ ṣó ìtẹ́ náà wà ó gọ̀dẹ̀ bíi pé ó mọ̀ pé mo ti délé kó wá tíkẹ́ẹ̀tì fún mi ni. àwọn ni o sẹ́rí bẹ́ẹ̀ ṣe lọ́lọ́tàn wọ́n bẹ́ẹ̀ náà dé ayé mi bàjẹ́ ni o tani kí ló dé tí mo tíkẹ́ẹ̀tì fún yín tẹ́ fi jáde bẹ́ẹ̀ lọ tọ́ba ìwọ̀n tilẹ̀kùn pa ni wọ́n wọ́n ti ń ẹ má bínú sá ọwọ́ wọn lẹ́tí lè béèrè yẹn sá o. àdàmú náà olúwẹ̀ lójú ṣé èmi mọ. ọ̀gá ẹ wo ẹ̀yin tí ẹ lẹ́mọ̀ báwo yẹn lọ́gọ́ wo yẹn. àbọ̀ wa bá lọ̀rọ̀ títì. Hello ṣé wọn lọ sọ fún kèlè pé kó má ṣí géètì mi tí má ti wọlé. o ò dẹnu géètì kò wọlé so ìwọ mọ̀ pé o ṣì padà bọ̀ wá bá mi nínú ilé lèmi ń bá ẹ sọ̀rọ̀ lọ́sàn-án ló walk away níwájú mi ló kàn walk out just like that ṣo fẹ́ gbọ́ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ fún ẹ mo mọ̀ pé wọn ò tí ì bí yàrá ìyá òkèlè dá kó ṣí géètì yẹn fún ẹ wọn ò bí mẹ́ta láì dá kó ṣí géètì yẹn fún ẹ kó yá àtẹ̀tẹ̀ padà síbi tó ti ń bọ̀ bẹ́ẹ̀ ni mi ò láì gbogbo wa tó ń wo ni ó frustrate life mi ìwọ woman yìí o ò dẹ̀ bọ́ sísàlẹ̀ wá sí gate fún mi ó dà bá mi pàṣẹ fókèlè pé kó wá sí gate. ẹ̀rí ẹ̀ pa mi sọ pé tẹ̀yìn lọ rẹ́ tètè kúrò bẹ́ẹ̀ yẹ kó máa lọ bí tó ti ń bọ̀. wàtọ̀sọ̀ tí mo ti lọ́ọ̀sì mo tún padà wálé lálẹ́ ẹ̀sìn aṣọ ẹyọkan péré tí mo wọ̀ sọ́run mo tún ti fi sínú lẹ́lọ́ọ̀sì mo tún ti lọ rà mí kó lè jẹ́ kí n wọlé kí n change ṣé ṣé tábà ìjà tí kò kọ́ just go back mi ò ní ṣíkẹ́ẹ̀tì fún ẹ o a mi ò dẹ̀ mi ò ṣe léré padà síbi tó ti ń bọ̀ láàrin. kí n padà síbi tí mo ti ń bọ̀. kò sí wàhálà kò sí wàhálà ah ilé mi kí n padà síbi tí mo ti ń bọ̀ lálẹ́. ilé àlàyé gbogbo wa onídìí kan ibi tó ń tò lọ dẹ̀gbẹ́ wa. Òkèlè Òkèlè wo mo ti ju aṣọ mi sẹ́nu ọ̀nà géètì tí wà á ti ọ̀gá ẹ̀ tẹ́ bá ti ṣe tán kó bá mi mú lọ sókè. ó ti rí kí o sí ilẹ̀kùn fún olórí ẹbí lánàá. ṣé olórí ẹbí ti ilé yìí ṣé olórí ẹbí èkó àbí ti ọ̀ṣun. ọ̀gá ọ̀gá kó ti rí kí o sí ilẹ̀kùn fún ọ̀gá. ọ̀gá ò jáde síbọ̀ ọ̀gá ń bẹ inú ilé. ọ̀gá rẹ ló ń bu ẹ̀bùn gan rẹ wò ló ń bẹ inú ilé. ọ̀gá ò tilẹ̀kùn mọ́ ọ̀tà lálẹ́ àná ńkọ́. Ah! èmi ò tiẹ̀ mọ̀ pé tó sọnù ẹ ṣé wọ̀ mọ̀ pé ọkọ wọn ló ní kí n tilẹ̀kùn mọ́ wọn mọ́ta ni sẹ́lá ojú rẹ̀ ti mí àfẹ́ẹ̀tì ọpọlọ rẹ ni. irọ́ inda blockbuster mi rú ni ṣé ìwọ mọ̀ pé madam ni ọkọ ọ̀gá tí wọ́n láwọn jẹ́ ọkùnrin tó jẹ́ ọkọ gangan àwọn gangan nìyàwó ẹ̀ tún ṣèyàwó gan bóyá kẹsàn pé mọ̀lẹ́bí ìyàwó ni wọ́n. ọ̀sùnú lẹ́yìn ni ṣé èmi pẹ̀lú rẹ̀ àmọ́ ẹni tó jẹ́ ọkọ àmọ́ ẹni tó jẹ́ ìyàwó mọ́ ni. nígbà tí wọ́n gbé àṣẹ àtàgbára tó di wọ̀ lọ́dọ̀ ìyàwó wọn ẹ̀ dákun nígbà tí àṣẹ àtàgbára sọ̀rọ̀ hmm. Hmm jẹ́ mi wí ọ̀ mm. ṣé o mọ̀ pé màdàmú kí ọ wà lẹ́yìn rẹ̀ ṣé o mọ̀ pé ẹ gbọ́rọ̀ ara rẹ̀ kò tọ ọ̀rọ̀ wo èsùn kàn mí o ṣé orí ọ̀nà ọ̀lú rẹ̀ jìnnà méje lè yá ọ lówó mọ́tò ah! nígbà ọba sáàkì rẹ̀ ara rẹ̀ alábalẹ̀. gbàṣẹ lọ́wọ́ mi ikọ̀ rẹ̀ tiẹ̀ fún wọn ni wọ́n gbàṣẹ lọ́wọ́ mi níbo ló fẹ́ gbà gbàṣẹ lọ́wọ́ mi kí ni kí ni sí ọba yìí nìsín ah! ṣé ojú rẹ̀ fọ́ ni kí ni tèmi ń gbà tí ẹni tó ní àṣẹ lọ́wọ́ tí wọ́n ṣe kán sáàkì mi ní sọ́ọ́ tí bá mi rí sẹ́ẹ̀lì epo ni hmm. àléèyàn ọkọ ló wà nulẹ̀ ìyàwó láti géètì mọ́ ọwọ́ bá mi sọ̀rọ̀ pé kí ló dé tèmi ọmọ ọ̀ ṣe béèrè lọ́wọ́ gọ́gù ọba sàṣẹ gọ́gù ni. ṣé o rí mo mọ̀ pé alátẹnujẹ ni ọ́ èdè sọ́ńkàn mi olórí burúkú olùṣà. àjẹkùn yà lọ́jẹ̀ àjẹkùn yà lọ́jẹ̀ ẹni tí ò tó ní náà tí ń dènà dé ní àjẹkùn yà lọ́jẹ̀ àjẹkùn yà lọ́jẹ̀ àjẹkùn yà lọ́ọ̀yẹ ẹni tí ò tó ní náà tí ń dènà dé ní àjẹkùn yà gba bẹ́ẹ̀ jù èmi lọ́mọ ọmọ ẹjọ́ àjẹkùn yà ẹ má ṣe pẹ́ fún ọ tẹ bá ṣe pẹ́ fún kò ní mọ̀ yìí kò ní mọ̀ yìí ọ̀hún tó ní. wọ́n kan imagine pé bó ṣe wá ta ẹ àwọn olè ló bá dùgbò bẹ̀rẹ̀ sí yìnbọn ìbọn ló fẹ́ kó sá sí kó má jẹ́ kí ìran rẹ̀ fẹsẹ̀ síwájú lé ẹ̀ eh, you see èmi ò kí n fẹ́ lásọ̀rọ̀ lọ́kàn láyà àbí nǹkan kan mẹ́rin but this is just the extra. and um, I want you to handle this maturely mi ní fẹ́ kó result bóyá eh, gbára yín lójú ẹ̀ gbára yín nù wọ́n hmm? máa sọ pé eh, ṣẹ́ràn ṣẹ́ràn wọ́n máa lẹ́nu tó máa ń lọ fún wọ́n máa ń jẹ́wọ́ fún whatever now nǹkan tí n bá sọ dé sílẹ̀ lẹ́yìn ìyàwó ẹ̀ ó mọ àwọn tó máa ń gbọ́rọ̀ sí lẹ́nu bí àwọn òbí ẹ̀ pé wọ́n kò fẹjọ́ ẹ̀ sùn wọ́n lò ń gbé tí bá bá yàrá yín di pé kìnì bí à ń ṣe ah, à ń ṣe ọmọdé mọ̀ máa máa tíra yín mọ́ta máa rẹ̀ lọ sóbi tó ti ń bọ̀ that's not bad. tó ṣe gan ni ọ̀rẹ́ mo really appreciate gbogbo nǹkan tó sọ. Ah, mi mo gbà tí bídèmí bẹ̀rẹ̀ sí ní imagine kí bídè mi lọ sọ fún gate man kó má ṣe gate mi mo tún pe bídè mi mo sọ fún pé mi ọkọ ẹ máa mú wa lẹ́nu gate ó ní kí mi padà lọ síbi tí mo ti ń bọ̀ àtìgbà mo ti jáde ṣó believe in kó tẹ̀lé wa mo lè ti sọ owó wọn gbé mi ò mú ìgbà tí bídè mi bẹ̀rẹ̀ sí ni màá ṣe báyìí kí ni bídè mi fẹ́ gé ní gbogbo nǹkan tó ṣe fún mi tí bá dẹ̀ fẹ́ ṣe é sí tí bá bẹ̀rẹ̀ sí ni mo bídè mi kí bẹ̀rẹ̀ sí ni màá lò àwọn yóò máa sọ pé àwọn ọkùnrin tó sì fẹ́. ẹ má ṣe pẹ́ fún ọ tẹ bá ṣe pẹ́ fún kò ní mọ yìí kò ní mọ yìí ohun tó ní ohun jíjẹ ìgbóná ara kò mà dá ohun bá ń tó dáa ni torí lè wà kọ níbi ìbàjẹ́ ọ ipò yọ. ṣé ìmọ̀ ń bá ọ̀n sọ kó máa gbọ́ ni tán bá ń bà ní sàn ká má gbà ní. ohun tí ò tó nǹkan máa padà wá fún ní tẹ́. ìyàwó bá gbọ́ kìlọ̀ kó ṣe jẹ́jẹ́ o. wọ́n bá ń bá wọn sọ kó máa gbọ́ ní. tán bá ń bà ní sàn ká má gbà ní ohun tí ò tó nǹkan wọ́n padà wá fún nìkẹ́. ìyàwó bá pọ̀ kìlọ̀ kó o ṣe jẹ́jẹ́ o. kọ́ sì ti tẹ́ta rẹ. kí ló ṣe. mo mi ń tàbí ọ̀bù kíṣìnì mo dẹ̀ kí mi sáré so oúnjẹ rí àti tìǹà ọmọ. mi sọ fún mi bàbá mi ìrora ló ń jẹ fóònù ẹ̀ka. dábàá sí ní kí sìn yà wà yàrá. o tún mọ ibi tí fóònù rẹ wà ó yẹ ṣàlẹ mú fóònù rẹ fún mi. eré wọ́n sì ti lọ́pẹ́ mi ìrírù títí. gods wà ń káàárọ̀ ìpẹ̀lẹ́ ikú jọ́ mẹ́ta o ẹ̀yàn màdámù wọ́n kí mi wí ẹ̀yìn pé òkè wọ́n kí mi wí ẹ̀yìn pé ara èèyàn ọmọ rin gbogbo rin ara rin ó pátápátá. ẹ ṣe ṣé tí màá sí ilé ẹ ní àtẹ́jì sí tí mi ò bá gbé lọ sọ́spítù ṣé ìyá ò lè gbé lọ sọ́spítù ni tí ìwọ tó tún wá jẹ́ ọmọ ọ̀dọ̀ tó lè ò bá pé ṣe bóyá kó yọ̀gẹ́ ẹ pé. wọ́n dẹ̀ kí mi wí ẹ̀yìn pé bọ́lá hàn gangan nínú rìn bómi pariwo my daddy my daddy my daddy my daddy my daddy. ìṣe mo dúpẹ́ o ìṣe gan ni o ìṣe. Option song I already know. Okay. You say we can handle this maturely, okay? Um, um, I'm then we get out from the job. All right. Over. Now listen ọmọdé ní ó ń ṣekú pọmọdé ìwà wàrà àìníṣòro àfarabalẹ̀ ohun jíjẹ ohun tó fà sáyé ẹni ló ń kọ́ oògùn Ilé aláyọ̀ gbogbo wa inú dédé ni mo ẹ̀sìn kí ló máa fi ṣẹlẹ̀ tó máa tiẹ̀ mú ọkọ ẹ̀ ó ti déètì gbọ̀ngàn kan tiẹ̀ lórí kò ní wọlé rárá torí kíni ṣé wọ́n ló dọ́kọ́ nu lé ni wọ́n dá mi yẹn kọ́ ni you understand láàrin láàrin èèyàn burúkú ni láàrin èèyàn jàtìjàtì ìka ni láàrin ẹ̀yẹ ìmájì kí láàrin gbẹ̀mí sílé bọ́dá kò ṣe mi wà òkè lóbìnrin ni ṣé mi ò fọ́ ìjọ lóbìnrin ni kí láàrin fi mí sílẹ̀ lé láàrin a week láàrin àwọn alẹ́ ní two days péré iye òtúwájú mi o mo tún wáyé láti máa gbọ́ pé ọkọ tèmi ń tùbọ̀ obìnrin lọ sí Dubai ọkọ tèmi ń tùbọ̀ obìnrin lọ sí Dubai ọlọ́mọ àbẹ̀dẹ̀ fún ní Dubai mo jẹ̀ wá bẹ́ẹ̀ mo lè tẹ̀ ẹ̀kẹ́ gbọ̀dá mi o ikú bá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú ara mi o mo ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ikọ́ tí máa fojú lára rí ikọ́ tí máa fojú ẹ̀rí ẹ wò mi ò tẹ̀ lè tẹ̀ ẹ̀kẹ́ mi. bìtẹ́ kí ló ṣe ètò ètò sọ fẹ́ kí n regret ní sèpé mo pè é wá sínú léèrè láti bí ẹlẹ́rìí mi kí nìkan tó ṣẹlẹ̀ tó lè dọ́kù síbẹ̀ yẹn sọ yẹn embarrass mi lórí ìdúró èmi ló bá sọ̀rọ̀ kò ṣe sọ̀rọ̀ ni. ẹ bọ̀dá mi má bínú òòrùn yẹn fi bọ̀dá mi lè má chìtàn lọ́wọ́. Can I ask you this question? Jọ̀ọ́, ta ló sọ fún kó gbé obìnrin lọ sí Dubai? Fine! Good! Kò ṣe pé bóyá èèyàn kọ́kọ́ sọ fún mi o. Fúnra ara mi báyìí ni mo fi etí ara mi gbọ́. Bọ́dá ni wọ́n sọ fún mi. Jọ̀ọ́ ṣé mo lè rí àwọn pictures tí wọ́n yà ní Dubai nígbà tó ń celebrate birthday fún lady yẹn? Nice question níbi tó ti celebrate gangan tó náwó fún àbí tó jọ ń yà àbí tó jọ ń kọ̀ tí cake jẹ́ kí n kàn ní Dubai mo ò ní evidence mo kọ̀ gbọ́ níbi tí kẹ̀yìn ti sọ ń sábà. gbédè mi ò ní evidence kankan láti fi prove kò sí picture kankan tá a lè rí kò sí picture tá a lè rí pé ó gbé èèyàn sí Dubai gbédè mi please don't use your own jọ. ẹ lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà níta tó jẹ́ pé tí wọ́n ti bàjẹ́ tí wọ́n ń wẹ̀rẹ̀ tí ó máa pọ̀ kò yẹ ẹ ọlọ́run ti fún ẹ ní opportunity láti ní ẹ̀hún nǹkan please jimú dílé ẹ̀wọ̀n má jẹ́ kó bàjẹ́ jọ. Madam, you can't understand. Larry is so callous. Ẹ kàn lè má jẹ́ kí Larry máa treat mi bíi pé mo hold ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé o nìkan ìjọ àwọn kan pọ̀ tó fáìn jù ẹ lọ rẹpẹtẹ rẹpẹtẹ níta tó ń fáìn kan jù ẹ lọ ìjọ wọn kọ́ lọ́kọ́ ìjọ wọn kọ́ lẹ́nu bọ́dẹ obìnrin ni ẹ gbogbo àwọn kan tó lò jimmy tó lò àwọn ọmọ tó gbà láti fi fẹ́ òun ọlọ́run àgbà láti fi dí àwọn lẹ́sìn wọlé okay gba nǹkan tó ṣe nǹkan tó ṣe ẹ̀dá máa wọ̀ yìí ohun tó ṣe máa ṣe kíní kan fún máa jẹ́ kó mọ̀ ní ayé ìpò méjì ọ̀rẹ́ mi kan tó sọ òkùnkùn lójú ayé lójú ọlọ́run kẹrẹrẹ ni ibi tọrọ yìí máa bá yọ lọ́hùn máa la òun. ìrẹ́mi máa ń pọ̀. sọ lọ́wọ́ kọ́ ibi ayé lu gọ̀ọ́sì o tẹ bá máa bèrè fáyé ní ìwà ẹ̀dá ló ń sáyé gbogbo gbọ́dọ̀ make sure pé èèyàn lọ material tó bá standard one can just afford to use inferior materials you know say gbọ́dọ̀ fi life àwọn ẹlẹ́ni at risk. Uh-huh. now um, <clears throat> basically mi like gbéṣẹ́ fún bóyá ayọ̀ tí mi ò rí ṣe ọwọ́ ẹ̀ but inú friends papa rò wàhálà mi ló sọ fún mi pé àwọn nǹkan tó máa ń ṣe náà nìyẹn yóò wò fi ọkàn mi but I still trust you I give you the benefit of the doubt and uh, I just wanted to prove me right pé mo ṣe the right thing ṣe get so ìfẹ́ um, kó wó dálágara I'll give you sixty percent upfront. Wow. Yes. Uh, so at least Wale get our materials in writing. I'll be in on time. And I promise you. I'll give you the best. Honestly, no you problem. won't be disappointed. you won't regret it. All right, no, no problem. So, my pleasure. Yeah, no. I'll give you. All right. Thanks a lot. family. Oh, are you too? All right. reason tẹ̀mí sọ pé kí láàrin ní àfi èmi àtòun ìkàjọ wa tẹ̀yìn tiẹ̀ pè mí pẹ̀lú ẹ̀rín mi kí ló ṣẹlẹ̀. madam taisi ẹ jọ kí ló ṣẹlẹ̀ gan-an wọ́n ní gbogbo èrè rẹ̀ ṣe báyìí sí ọkọ ẹ̀ gbọ́dọ̀ ṣe nǹkan kan wà á sí yé pọ́n kí kò sí tọ́kọ ẹ̀ ṣe lójú ẹ̀ tó dáa tó bá gbégbá kò mọ́ gbé tó bá gbàwò kò mọ́ gbé ẹ jọ kí ni ìṣòro yín náà o mo béèrè mo ní kí ni ìṣòro ẹ̀ tó sọkọ ẹ di basketball tó ń gbá kiri inú ilé. màmí sọ láàrin ló wá fẹjọ́ mi sùn láàrin ló wá bá yín ló wá fẹjọ́ mi sùn ló wá ń sọ oríṣiríṣi àtẹ̀yí tí mo ṣe àtẹ̀yí tí mi ò ṣe láàrin can you just tell me what give you the guts and the audacity láti wá fẹjọ́ mi sùn mọ́ mi ni láàrin o ti wá wù yẹn o o wá fi ẹjọ́ mi sùn wo wàá gbà wá lọ sí àwọn ojú ẹ. ah ọgbọ́n òdìgbà tó bá délé ah má jẹ́ kó gbà láti bí wo ọmọ nǹkan tó yẹ bó ṣe súnmọ́ ẹ yẹn wọ dàgbà bíbí méjì kò tún wá wọlé kí n fún ẹlẹ́gbàá kò tún nà kó fi kókè yá ó ti yẹ ẹ̀sìn màá wá gbé sádàkà pẹ̀pẹ́ ọmọ ọ̀dọ̀ rere ọmọ mi ó ní action action lady ẹnìgbọ́n tó rí ẹ̀ ti burú tí ò bá jẹ́ ọmọ tí ò ní tí ò bá jẹ́ pé ojú ọmọ tí ò ní làákàyè torí ẹ̀ ò ìwọ ọ̀dẹ òpònú amukun social social eh, social network yóò ti sọ yín di wèrè ẹ̀ mọ́ nìyí. lójú ẹ̀ ò fáìn wàá ti máa ráwọn kan máa sọ pé tó bá wájú wàá ráwọn tó bá rẹ̀yìn wàá ráwọn òṣìlẹ̀ ń bá kátà ẹ̀ bá mọ̀ nígbà gbogbo ojú ayé yín gbogbo gbà tó yẹ kẹ gbé kẹ jókòó kẹ rorí kẹ gbé nǹkan kẹ nǹkan tó dáa ṣe ó ti yẹn sìn orí social media lẹ́ẹ̀ máa wà lẹ́ẹ̀ máa wo tẹni tó títí ẹ̀ dá tẹ́ bá wẹ́ títí ẹ̀ bàjẹ́ ẹ títí ẹ ti jóná àtẹni tí ò tó gèrè tètò mí ẹ máa kọpí ó ti yẹn sìn ẹ máa kọpí ẹ máa agbára mi ka ṣì ní tí bá bínú bá tábà ọkọ mi máa ń gbà ní ẹni tó rí ọkọ ẹ nígbà tó bá bínú láyé ta kó ní obìnrin tó sí tí ò rí ìwọ wá níbi fún ẹ tójú kó rọrùn tí òsè tó ọkọ wá ẹ ìwà burúkú ìwà òfò ìwà òṣì wá fi ń bàtà rẹ jẹ́ àbí tó tí o bá tún ṣí ojú rẹ tó ń ṣí wọ ọkọ ẹ tó bá tún ṣí màá dẹ̀ ní ìgbàjú ẹ máa pariwo kí wọ́n gbọ́kọ mi wọ́n ṣe ní gbọ́kọ yín nígbà ẹ̀ níwà kò jẹ́ kó pé kò mọ tó ń ṣe o tó bá rò kó bóyá tí wà sí láre tí ẹ bá fi lè ní ìjà pẹrẹ tó bá lé ẹ lé gbàgbé pọ̀ níyà kan bì kan èmi ò nígbà ẹ̀ sílé o èmi ò ní gbà ẹ o àjẹpọ̀ àwọn àwọn wèrè tẹjọ́ ń ṣe mìdìmìdì wèrè yìí tẹjọ́ ń kọ́ra yín lọ́gbọ̀n wèrè yẹn gbogbo bàbá tiẹ̀ gẹ́ tán àwọn náà ló máa gbọ́kọ̀ mọ́ ẹ lọ́wọ́ ó ti yẹ ẹ sìn kí ló dé ó dẹ̀ ń gbóná pọpọpọpọ bí ata. ọkọ ọkọ ìwádìí gbà wọ ìṣọwọ́ lójú ẹ̀ kò tiẹ̀ wá já mọ́ nǹkan kan lójú ẹ̀ mọ́ ó rí kó tó fẹ́ ni àbí wọ́n nìyá tóbi tó máa fún tírénì ìwọ ló fẹ́ máa kọ́ lọ́gbọ́n ọgbọ́n tí ìyá àti bàbá ẹ̀ tí ò kọ́ ìwọ ló fẹ́ máa máa tírénì ẹ̀ ó jẹ́ bí ọmọ ọwọ́ tọ́jà máa kọ́ bọ́ ṣe ń gbẹ̀sẹ̀ bọ́ ṣe ń dúró rè ọdẹ òpònú amukun mẹ́kọ̀ọ́ láàrin bàbá mi gbé òní sí ọjà rè. ẹ wọ́n ní bíbí rẹ̀ ò ṣe fowó rà wọ́n bí ẹ̀rẹ̀ òdẹ̀ tuntun rẹ̀ bí ó wà níjọ rẹ̀ lójú ó ṣe ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀. yọ fún mi níṣẹ́jú kan kí n sáré ẹ mú drinks ò ń ṣàlejò mú drinks kò mú drinks náà oúnjẹ náà wà ní kitchen kò jẹun bẹ́ẹ̀ náà ṣe pé gbogbo ẹnu wèrè òpò nù. ó dẹ̀ kẹ́ iná wọn understand. ọ̀dà sáà ni. mo ń mú pé bá ń ṣe báyìí fún láàrin ọmọ tẹ́ tó náwó lọ́wọ́ àwọn èèyàn máa dùn tá a dẹ̀ máa ṣe ra ni. àgbà gan-an ló máa bá tiẹ̀ jẹ́. àparí ní ọlọ́mọ yẹn kó bá tòdí ẹ jẹ́ jọ ọmọ ọmọkùnrin yìí kí ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ṣé owó náà ló lè tó bẹ́ẹ̀ ṣé wò mọ́ pé tó wú bá pọ̀ lápọ̀ jù gan òun bá nǹkan jẹ́ ni kò ń tún kan ṣe ò fẹ́ joyè aládàá nìkan jẹ ni mi ò dá nìkan jẹ ó máa dákú ni ó máa dákú ni ṣé ìwọ ìwọ orí kó tó fẹ́ sáfọ́jú ló fẹ́ ni ègbà tí wọn náà máa fẹ́ orí kó dúró dáadáa lẹ̀ ni àwọn tí ò tiẹ̀ dúró dáadáa lẹ̀ gan-an tó yẹ pé ẹ bá ní wọn lọ́ọ̀kan báyìí òkè sákùnrin lélẹ́yìn náà àwọn ìyàwó wọn mánéèjì wọn. torí tó bá tiẹ̀ ń ṣèlànà kan tẹ́lẹ̀ tó ń fi ìbẹ̀rù ṣe nígbà wá ti wá ní kó o fìnà tí ẹni tó ti wá wò kó dáa o òun ti súnkọ ògiri o á wá yíjú padà sẹ́kọ̀ òkè òun fẹ́ fẹ́ yàwó kejì. ẹ wo mo ti gbọ́. kò pọ́kun ẹ lé kò mọ ìwúrà tó ní kò máa kẹ́ kò gbómi fún kò gbóúnjẹ fún lásìkò kò fọwọ́ pa lórí kò bí ò tiẹ̀ bẹ̀rẹ̀ orun gan kò mú nǹkan kò mú wọ yàrá kó máa dìyà ó wà ó wà lára mi lẹ́yìn mo fẹ́ mo mo fẹ́ gbogbo yẹn lọkùnrin máa ń láìkì àbúkọ́ máa ṣe yẹn ẹ̀sìnkìnkìn kíkìnkìn ó máa sá ni tó bá wọlé aago mọ́kànlá ó wà níjọ́ kan ní òní wálé mọ́ ló bá tán ó bá ti wá dẹrù ẹ̀ta ẹ̀jọ̀ ló fi kàǹsì ń bí o àyè òyọ́ o. mọ́mí máa ń tún mo tẹ̀ sí tún mi láti. ẹ̀yọ̀ ẹ̀yọ̀ ẹ̀yọ̀ Mọ̀dà òun bá ń tó dáyẹ ni torí lè wà pọ̀ níbi ìbàjẹ́ ọ́. Ìlú ọ̀yọ́ àìgbọ̀kùnrin ọmọdé iyán ṣe kú ọmọdé ìwà wàrà àìníṣòro àfarabalẹ̀ owó nílẹ̀ ohun tó fà sáyé ni ló máa ọ̀hún máa yọ. Àwọn ilé aláìlọ́gbọ̀n wá wọ́n ń lò wá síwájú yanjú náà ní sáré kò ní bí ìbàjẹ́ o. ẹ má ṣe pẹ̀ fún ọ. Wá mi, ọ̀rọ̀ ẹnu tiẹ̀ kò tiẹ̀ dá sígẹ̀tì wá wá ní ayé àìwá sígà rẹ̀ ẹ̀mí ní sí ọ. Kí ni wọ́n ṣọ̀wọ́ tó yẹ pé gbogbo ìgbà tó bá ti lọ sọ́jà ọmọ kanra ọmọ kanra ni? Wo ọ̀rọ̀ kan tiẹ̀ wà, Ọlọ́run ló ní àsìkò ọ̀rọ̀ wà lẹ́nu. Tó bá sáà ti pín àwọn ọ̀gá òsínlẹ̀ ṣé ó ya wèrè ó sì ẹ́ kí ọmọ ẹ bá ó sì ọ̀rọ̀ dáadáa kó ṣàyé rẹ̀ ẹ́ ọkọ rẹ̀ ti torí kodò náà. kí ni kan náà kí ni kan náà kakiri tó ti lápá. látàrí wọlé láti àsọmú ìjùkú ìjùkú ìjùkú ìjùkú ìjùkú ìgbà mẹ́rin níbi láti. ẹ ẹ ẹ jọ ẹ jọ ta ló sí géètì fún yín bọ́lẹ̀ gbà wọlé má ẹ wà ní bọ́lẹ̀ wà lọ ẹ wọ ọ̀nà géètì mọ̀rẹ́ ẹ wọ ẹ ní bọ́lẹ̀ gbà wọlé kankan náà ó sọ fún kọ́lọ́ọ̀dì burúkú ọwọ́ rẹ èèyàn tẹ̀lé wọlé ọ̀sìn mọ̀ ẹ wọ má ọ̀nà táyé o ẹ ìwé rẹ tó wà lókè bọ́tà o ẹ wá. Ah, ah, wọ́n bá mi ṣí ẹ. Jọ́ tó yọ náà kí ni ìṣòro ẹ̀? our problem is our problem. tó bá gbọ́dọ̀ lọ lọ́dà mi bàbá yẹn sí wọ́n ẹni tí mo yẹ ọ́ ló ń tó ìgbà mi lọ́dà. ẹ bàbá mi mà ẹ ẹ sẹ́rí ẹ dákun mà sẹ́rí mo fẹ́ bèrè sẹ́rí. wọ́n ọ̀rẹ́ ti sú mi o ọ̀rẹ́ ti sú mi torí òyìnbó wá fi títí ẹ òyìnbó kọ́ mẹ́mi tó bá wà bẹ́ṣẹ́ ti sú ẹ lọ́ra fi ṣẹ́ mi ilẹ̀ kó máa lọ jẹ́ jẹ́ àjẹbẹ́ máa ní ẹ lára o máa dá ẹ lára máa ní ẹ lára o kí ló dé. ẹ dákun ṣé mo lè bèrè kankan lọ́wọ́ yìí ẹ dákun ṣé àlàlà ni àbí ojú ayé gẹ́gẹ́ la wà. ti sú mi o bá mi kìlọ̀ fún kó má pa mí o ìwọ ló máa ní lára kó mọ̀ tún máa ní lára. ìyàwó mi wà nílé tí wàá máa bá pariwo ọwọ́ tí wàá máa gbó lóhùn what's your problem tó bá ti di ọ̀la tí àwọn ìbá ti jí kó make sure kó lọ bí wọn and don't let that repeat itself. ẹ ẹ sà ẹ sẹ́rí sà sẹ́rí ká ní pé ẹ o fẹ́ jọ fíìmù èmi tó wá ní pé ó yà ká tó wá ní kò ṣe bí fíìmù ká lè yẹn kàn sí géètì èyí kàn rí bí egbére ó kàn sí ooo. Accept this ohun tó sọ kùnkùn lójú ayé lójú ọlọ́run ní síwọ́ ọgbọ́n alárí nǹkan tó sunkún ẹ pé mi gísáàdì mo ti àmì gísáàdì no problem tí mo sọ ayé lẹ́sẹ̀ mọ́ mo mọ̀ sí sẹ́gbà mo sì lókun gbogbo rubbish tó ń gbà yìí èmi ò láìkẹ́ o gbogbo ìwọ̀sí tí wọ́n fi ń kàn yìí ó ti pọ̀ jù ṣé torí o wà nílé ọkọ na ọkọ ma ma ní ẹ nítorí kí ni ah, ah. ìwọ náà ọ̀dẹ̀ kọ̀ fún wọn kọ fún wọn náà fine ọkọ ẹ lọ́ọ̀bẹ̀ ṣé tíyàn bá rí ọkọ kó má rí ọkọ ni kí ló dé nọkọ ni. Ah, ọ̀rẹ́ mi kí ni nǹkan mo fẹ́ ṣe àfi kí n gba sọ wípé òkè o mi ò lè gba gbogbo nǹkan táwọn ẹbí ọkọ mi ń ṣe á pé mo rẹ́dì mi jọ sí mọ́kúrò ń bí ni mo fẹ́ lọ ta ló fẹ́ fẹ́ mi àbí ṣé wọ́n ní máa kà fún mi ni ìgbà tí má sọ pé ilé ọkọ kan ò dáa mo gba bòmí lọ kí ni mo mọ̀ tí mo fẹ́ bá pàdé lọ́hùn igi o da dáa yọ́nú tọ̀hún ò dáa yọ́nú jọ igi wo gan lamọ̀ tó fẹ́ ṣèbẹ̀ jiná. and thank God ipe ọkọ mi tó tiẹ̀ jẹ́ pé òun gan ni eh, bone of contention ó nífẹ̀ẹ́ mi. so kò ń ṣe wípé ó against mi so ìyẹn gan lásán ó ti dùn mọ́ mi nínú my husband loves me and I know that. ọ̀rẹ́ mi ò fọ́ ni kí ló ń pè ní ilé ọkọ ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ ayé ìgbà kan nítorí jẹ́ ilé ọkọ ilé ẹ̀kọ́ lọ́ máa pa ẹ́ fún mi lọ́ máa frustrate lọ́ máa ní ẹ lára pa nítorí o fẹ́ fọ́kọ mo dé kí n sọ fáàtì fún ẹ tètè ya tú èrò ara ẹ pa gbogbo dìdìrín tó ń ṣe stop ẹ má jẹ́ kó kú ẹ láyé àjẹmọ́ ó ń sọ tèmi o mo ń sọ o. Mm-hmm ọlọ́run á ṣàṣeyálò kan. Hmm. Hmm. mo mọ̀ pé ó máa níyànjú ṣé mo bẹ́ẹ̀ máa níyànjú tó o bá mú nǹkan nù tó fi ṣe scapegoat tó sọ di example tó ṣe rubbish pẹ̀lú tó súnmọ́ tó kàn lẹ́yìn. kí n gbá àwọn ẹbí ọkọ mi létí. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ọ̀rẹ́ mi ò dájú gan o ṣé tó bá jẹ́ ìwọ nǹkan tó máa ṣe nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ pé ìyàwó àwọn òrìndì wọ́n mọ̀ pé kò kì í ṣe ọ̀dẹ̀. ó ti yé mi wò ó eléyìí tá a ṣe ń tà tó yá ìyá wọlé lọ́jọ́. tó ń jẹ ti rẹ́dì. Ah, ọmọ ti rẹ́dì. kí làwọn ọmọdé ni ó ń ṣe kú ìwà wàrà àìnísùúrù àfarabalẹ̀ owó jíjẹ ohun tó fa sáyé yẹn ni máa gbọ́ ohun máa jọ. ó mọ̀ náà látijọ́ ìkúwárí àwọn pẹ́rẹ́ǹtì ní látijọ́ ó yọjú náà ó tiẹ̀ sọ ọ̀ tó tiẹ̀ jọ mọ́ pé bí ọ̀fẹ́ àti ọ̀fẹ́ àárẹ̀ àwọn fámìlì rárá kí ló ṣẹlẹ̀. wọ́n mọ tó ń ṣe torí pọ̀ rẹ̀ kan ṣe introduction last week àbí hmm? traffic pé o fẹ́ gbógun yẹn wá ìṣe hmm. ìṣòrí gbogbo nǹkan ní ayé ní ìgbà àti àkókò hmm? at the right time màá wá màá máa at least mo mọ̀ wọn fine but um, I know what you want like we should make it official fine we do all that but má kọ́ mi lójú hm? èmi náà lèmi fẹ́ kọ́ ẹ lójú ó láwọn kọ̀ọ̀kan tèmi náà dára ti gòkè o kí lè wá in place kí lè wá in place ìgbà ni àwọn atánúyà o mo dé o mo tọkọ ìyàwó ṣe o àbí ṣé o máa make sense ká ṣe introduction ní yíyẹ yìí ká máa máa dúró three four years ká tó tó yóò ṣe wedding no kò make any sense to me ọkọ fún mi tí a máa rọ̀ ṣe. àdúṣe wa ń tọ́. pills. Ojúwàntà. Ok, Yeah. Ìjọ tó lọ, ká social media na you be the kókó. Ẹ nà ń sọ̀rọ̀. Ẹgbẹ́ ni ẹ̀. Eh. Mo wà lọ́sọ́dọ̀ ìyàwó obìnrin aláàrin lánàá. Wọ́n mm-hmm. mm. ti ń bọ̀ látọ̀jà, so ìgbà tí mo tẹ̀ máa dọ́dọ̀ ọ̀hún tẹ́ bá rí bó ṣe ń kẹ́ mi ah, like wọ́n kàn ah, bó tiẹ̀ ṣe kẹ́ mi ó yà mí lẹ́nu gidi gan ni o in fact gan ó tún aṣọ fún mi. ọ̀rọ̀ ilé ayé nìyẹn two sides of a coin ẹni mo tó kọjú sẹ́nì kan ọkọ yẹn sẹ́lẹ̀ mi wá mi ò kí ń dá sọ̀rọ̀ lọ́kọláyà lọ ẹni rẹ̀ mi ò kí ń láìpẹ́ máa dá sí family kíni tí wọ́n nìyẹn. Not about you. But just be careful. Hmm? What's involved? Still talking to care of All right. Yeah. kí ló dé tẹ̀ ń wá àwọn eh? ilé tíyàwó yín bá dẹ̀ fún yín láti tí ẹ má wò bẹ́ẹ̀ fi sílẹ̀ iṣẹ́ tó sọnù lọ́wọ́ yín èyí tó bẹ́tà yẹn lè má padà rí by then ó máa respect yín padà. sí wàhálà mo ti gbọ́ òkú nǹkan tó sọ mo lè appreciate ẹ̀ gan seriously mo ṣe gan mo ṣe gan ṣe o ọlọ́run ṣe ìtòpọ̀ tó pọ̀ tó pọ̀ nínú iṣẹ́ tiẹ̀ náà mọdàmí ẹ ẹ try láti take it easy ẹ jọ̀ọ́. mo gbọ́ gbogbo ẹ ó ní kí n má ronú mọ́ ó mm. ní kí n má máa ka góńgó mọ́ mm. àbí kí n máa rẹ́rìn always mm-hmm. àbí kò sí wàhálà mi ò níṣẹ́ mi ò ní kan ìyàwó mi ń pariwo lé mi nínú ilé olóra gbogbo oúnjẹ inú ilé mi ò dẹ̀ rọ́nà àbáyọ mo dẹ̀ ti dààmú káàkiri kí lè wáṣẹ́ mi ò rí ó dẹ̀ ní kí n má ronú mọ́ mo gbọ́ sísìn náà. ọ̀rẹ́ yín ṣe báyìí ẹ ṣáà jọ ẹ jọ ẹ jẹ́ kí n bá yín wà wọ́n kí ni mo fẹ́ rò ń bẹ̀ la fẹ́ rò nú ọ̀rọ̀ ayé báyé ṣe gùn tó yìí ìyá rò tí a gbélẹ̀ ni àwọn míì àtúrò tí wọ́n. má tún fún mi lówó o. bọ́ dà mí kí má fún mi lówó ó yẹ kókó kó wá wà ní. ẹ kó wà. àbí <laughs> kí lálẹ́ yìí ẹ fẹ́ kó fún mi bọ̀dá mi. àbí ah, bá ṣe ẹ mọ̀ pé wọ́n bí mi dá wọn lè gbowó padà lọ́wọ́ yìí. mo bá fẹ́ gba òun náà ní àbí kí ló ẹ ṣe. bọ̀dá mi ọ̀hún ẹ jẹ́ kí n máa lọ ṣé ti gbọ́ ọ̀gbọ̀n kan tí mo bá yín sọ ṣáà gbọ́ ẹ jẹ́ kí n máa lọ. mi ṣe kí àwọn ṣùgbọ́n tí ọ̀gẹ̀ bá ti sọ fún pé mo ní kó ètè mi dáná pẹ̀lú láì ti padà sí ìran ọ̀gá náà kí gbọ́n kò tí ì kan ọ̀rọ̀ nǹkan tó lòdì sẹ́là o má bínú jàre mo ní kọ́ ọmọ ìsáré bá mi po tí díẹ̀ pé kò tó jì bí mo lè ṣe ń jáde sí ìsáré bá mi dáná lè lóṣù tí bọ́ mo máa dìde láti fi ṣe kí n wá jẹun. ọ̀rọ̀ dàbí lọ́pọ̀. kí ni problem lọ́wọ́ ìná kí ni problem yẹn sọ kí ọjọ́ dúró kí ni ẹ̀ṣẹ̀ tẹ̀mí ṣe. ayé mọ ṣe èyí lẹ́kọ́ sàṣẹ. ó ti wù yé àbí ẹni kò bá sọ̀rọ̀ bẹ́yẹn kí ọjọ́ dúró kí mẹ́ta ṣe tọ́ta tẹ̀mí ṣe. o ti pọ̀ fọ́ọ̀kùn jù wọ́n ó ṣe kọ́ tó yẹ ṣe bẹ́ẹ̀. you can never do nada see you can never do nada idiot you dey ever go ṣe mi ṣe i'm your boy in this house. you must be insane pẹ̀lú nǹkan tó ń sọ yẹn ah. i never do what. ọ̀la ìṣọ̀kan yín pé mo òun tọ́lọ́ ọmọ láyà mú mo kọ́ tó yẹ ṣe fún ẹ. ah ọjọ́ ẹni kò tí. ọjà èmi sọ ọmọ ìjà. kí ló kọ́ bá yẹ kó aláyọ̀ ògùn mú wá wọ́n ń tòrò lọ́wọ́lọ́wọ́ wá síwájú òní lónìí bàbá mi. ọ̀kẹ́ni lọ sí yẹn. ẹ máa pẹ̀ fún ọ ẹ bá ṣe pẹ̀ fún ọ. ẹ wọ. ẹ mọ̀ tí ń sìn.

kí ló wá lè sí ọmọ yìí injúrì ló ní o ah! pípẹ́ àwa sì kí ìgbìmọ̀ àwọn máa lọ ọdún kan ó dàbí lójú fún òun lò tọdún méjì toró ló gbálẹ̀ ọlọ́run jẹ́ kí sẹ́ǹsì ẹ̀ kó tiẹ̀ padà wá tó bá gbé dé ah! àwọn ọ̀gá wọn sì lo ah! ọ̀gá tìyàwó wọn lè pààyàn ẹ̀rí mi sì dé gbígi ní gbígi ní gbígi ṣé wọn bá tiẹ̀ mú. akẹ́tùnlé orí bíbí dèmi ṣe fi gbóná ra pa ọmọ fún mi tó tún bọyún jẹ. ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ pé tó bá ń sọ̀rọ̀ bídèmí ó máa ń dàbí pé bóyá bíi ṣe ló ń parọ́ mọ́ lójú mi torí bídèmí tí máa ń rí tí ń bá wá sọ́dọ̀ ẹ̀yìn àbí tá a bá wà papọ̀ yẹn ó máa ń jọ èèyàn tó jẹ́ pé kò lágbájá tí ó lè fa wàhálà but she's a great pretender tí bídèmí bá ti fi ń pé ẹ̀yìn mi ẹ̀ wá mi bọ̀ wálé Bídè mi máa sáré change wa ẹ̀. Ẹ máa máa fojú gidi wọ̀. very wicked. She's very very wicked. No serious. Ṣé mi nífẹ̀ẹ́ kọ́ sọ pé òun pa ẹ lọ́mọ àbí kò pa ẹ lọ́mọ? Bó dẹ̀ ṣe ń tẹnumọ́rọ̀ yìí, ó tún jẹ́ kí n máa rí bá mi o mo ń ríbi pé lóru ọkàn ẹsẹ̀ ń rò pé ṣé wọ́n ti di player ló wá di pé ọmọbìnrin kan wá ń dà ribaribo ṣe you can't be a player for long or for life wọn láti tún dáná ni. ìwọ náà ti mọ̀ pé player ni mi Akíntúndé ilé sọ fún mi pé kí n má ṣe ṣìnà mọ́ ẹ lè sọ fún mi pé kò sí ìwé inú ṣìnà and you know I'm a great player. Yeah. Yeah. No, always no, má jẹ́ ká ọ̀rọ̀ rẹ̀ tẹ́jọ́ bá dẹ́jọ́ ìmọ̀ àmọ̀dá ni. Ìwọ náà kọ̀kù jẹ́ yes ojúmọ́ ní pé kọ́mọ̀dọ́ máa ṣe breakfast ẹ̀ nígbà tí ìyàwó wà mẹ́ obìnrin ní abiru of course. Ah, tí n bá pe bídèmí pé kó wá dáná fún mi ní táìmì bídèmí máa sọ pé wáì tí mi ò ṣe lè jí òun níbi tẹ́ẹ̀ wá láti mú avoid òun náà ló padà ṣẹlẹ̀ yìí náà ìjọ ìmọ̀ ìsan pé kí ọmọdọ̀ yẹn kó sáré po tí lásán fún mi ṣé ìyẹ́ tó ìbínú fún bídèmí ni ẹ́ wá fi ìgbóná ara ó fi pa mí lọ́mọ she killed my only son Ah, oh, ọ mà ṣù bídèmí bídèmí bídèmí jẹ́ kí n mọ̀ pé kò sí bí a ṣe be sìnkú lótú ní padà ń gbé. ó pọ́sibù kọ́mi eléku ẹ̀kọ́ tún bu ẹ̀fọ́ yes kò sí tí ò ṣeé ṣe níwọ̀n ìgbà tí èèyàn bá ti níyàwó tí ò fìyàn lọ́kàn balẹ̀ tí ò ṣe ohun téèyàn ń fẹ́ ọmọlẹ́kùn adúgbò ẹ̀fọ́ ìwọ mi ìmẹ́tọ́gún yàn fatọ́lítọ́ bí òṣòro ojú owó títí títí owó òṣèré burúkú yìí owó owó yàtì àti tó ń ba tiẹ̀ jẹ́ yìí ojú owó títí ọmọ ọmọ tó bí ìyẹn kú ọmọ ọlọ́mọ ẹ̀jẹ̀ ọ̀run tó tún bọ̀ wálé ayé lórí owó yìí náà ó tún pààyàn dànù kí ló dé ó nífẹ̀ẹ́ ara ẹni á dẹ̀ sọ títí títí ju owó níwọ̀n ju owó níwọ̀n òbí ẹ̀yìn ò mọ̀ pé nǹkan méjì lòjù nìyẹn ṣá ta ló lùs wọ́n lọ lùs wọ́n lọ lùs ọkùnrin free it's a free world fọkùnrin ọkùnrin lè wọ̀ sùn kó kí obìnrin bíi márùn-ún mẹ́fà kó kí mọ́lẹ̀ kó fún wọn lóyún lọ round kọ́dẹ̀ bímọ ìdánwò bíbẹ̀ ìdánwò bíbẹ̀ tàwọn á dẹ̀ bí kalẹ̀ wọn á dẹ̀ kúnlé sọ́bìnrin lè ṣerú ẹ̀ ni wọ́n ní kọ́kùnrin tàtọ̀ ni kóbìnrin tàtọ̀ ni ẹnìkan máa dómi lẹ́yìn ẹsẹ̀ ìgbìra wọn lọ mo wá fi rẹ̀ ewé láńre ta ni wọ́ pẹ̀lú owó orí burúkú ìwọ ló lù sí ọ̀bámọ̀ ọmọ méjì tó lóyún tó ti tó bàbá fi yan ọgbọ̀n níta ipò mo dúpọ̀ olóòmí náà fẹ́ ọmọ bímọ òfin owó jíjẹ orí burúkú báyìí òfin pamọ́ dànù àwa wí tán olémi ò sọpọ́tì sọpọ́tì ẹ lórí kíni. màámi kí ló ti ẹ dé gan ẹ kí ló ti fẹ́ pé gbogbo ọgbà ẹ̀mí ni kọ́ lẹ́ máa blame ẹ ní ẹ máa blame láre ẹ ní sọ pé kọ́ bá ẹni láre ṣe kí ni mo ṣe fún yín gan náà. èmi ò lè blame láre tó lọ́dọ̀ ìṣe yóò ṣe. ìwọ tó jẹ́ tèmi ni màá bá sọ tọ̀rọ̀ níwọ̀n ìgbà tó wálẹ̀ tí kò tọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ wàhálà ìwà máa kábàámọ̀ ni kí ló dé èmi àti láre ìwọ̀n bá bá ní ó ń pọ́n mi lé mò ń pọ́n lé ni mi nítorí pé ó yànà mi kí wá torí ẹ̀ kí wá wọ́ra mi wájú ẹ̀ mi ń ṣe ìyá àti bàbá ẹ̀ tí bá ti ń bá sọ̀rọ̀ níwọ̀n ìgbà tó bá ti ń gbọ́ sí mi lẹ́nu òyìn respect mi níjọ́ tó bá fẹ́ gbọ́ máa sọ mi gbọ́ mọ́ mi yẹn wò gbogbo tẹ́ ẹ̀ sọ yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ni mo fẹ́ ṣe tí mo fẹ́ torí ẹ̀ pa ni nígbà dákúwọ̀ tí òbí tí mo bí gan-an pàpà mo pariwo lọ́sàn-án mo pariwo lóru mo pariwo títí títí ó bọ́ sí mi lẹ́nu. mami kò da ẹ máa pe láre jẹ́ kí láre náà màmú pé nǹkan tó ń ṣe ò da ẹ máa pe bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún mi pé nǹkan tí mò ń ṣe ò dáa ẹ jẹ́ kóhun náà máa mọ̀ pé òun wù àti ò da ẹ ẹ wọ mi tó bá mi dé. ẹ bọ́ lọ bá rẹ débẹ̀ èmi ò ṣe yẹ látẹnujẹ èmi ò ṣe yẹ tó máa lóòótọ́ ọ̀lẹ́ tí ò ní lè sọ tó bá tẹ́ lọ́rùn tí wọ́n dẹ̀ tẹ́ lọ́rùn ṣe bí ayé ẹ̀ bá ṣùfàṣù ẹnu ẹ̀ ló wà yẹn ọjọ́ ẹ̀ dalẹ́ bọ̀. ìtumọ̀ o fẹ́ sọ ní. ẹ ó ti sún mi ẹ ó ti sún ẹ ó ti sún ẹ. tó bá sún ẹ ó ti yẹ sí tọ́pọ̀ ẹ bá wọlé kọ igi ní òru pẹ́ẹ́lẹ́ tó bá kọ kúnlẹ̀ síwájú ọkọ bẹ̀rẹ̀ sí ní sunkún kọ bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ọtí wà tí mo sọ fún ẹ láì ṣe kó yọ bá wọ́n gbé eré ọkọ ẹ tó o bá ti lè lójú eré ọkùnrin gbàgbọ́. ẹ má ṣe pẹ́ fún ọ tẹ bá ṣe pẹ́ fún kò ní mọ̀ yìí kò ní mọ̀ yìí ohun tó ní ohun jíjẹ ìgbóná ara kò máa da ohun máa tó dáa jẹ ni sórí lè wà pọ̀ nídìí ìbàjẹ́ ọ ìlú ṣẹlẹ̀ wà láǹgù mo wà láǹgù fèmí lẹ̀ fèmí lẹ̀ mo fẹ́ mú ṣẹ́kan lálẹ́ ìyàn ni mo ń wà wà lọ́bì tó bá mi tíra ní támákì ẹ̀gbọ́n má bá mi tíra ẹ̀ mọ́ láyé láyé ẹ̀ mo sọ fún ẹ nìyẹn o àṣírí mo gbá ẹ o kò sí wàhálà àmàlà rọ́là iṣẹ́ ẹ̀ ti ń bọ̀ iṣẹ́ ẹ̀ ti ń bọ̀ jápù dáadáa nù jàre. ìyá ìdúró bẹ̀. ẹ mọ̀ pé mo sí gbàgbẹ́ mi sọ. àìdúró ń bẹ̀sẹ̀ ṣẹ́ni bẹ́ẹ̀ ń gbawó látàárọ̀ gbogbo ẹ̀ pátá lèmi rí o ẹ̀ àtọwọ́ ẹ̀ka láàárọ̀ àtọ̀sọ̀ àtàlẹ́ ní ẹ̀ jáde. màmá abẹ́rẹ́ ṣé wò wá yìí wọ́n wà lọ́wọ́ wa o. màmá ẹ má lọ ti pẹpẹ ó pọ̀ lẹ́bi yanrìn o ṣẹ́rí èmi tí èmi amútakiri pé wá síbi máa tú sí lára tẹ bá ṣe yàrá àmọ́. ẹ màmá ẹ ṣe ká pàpà ọmọ rọ́ṣà ló lè rọ́ṣà ká ló lè jà o jẹ́ kó máa yé èyí tó pọ̀. Yeah, no time, no time, no time. Keep that, that, that, that, that, that, that. No, no. I'm, I'm, I'm, I'm standing here. nílé o. bàbá ẹ̀dá mo ní tó bá bí bàbá bàbá bàbá bàbá ẹ̀dá ìwọ kò fọwọ́ kan géètì yẹn kó ló fẹ́ wọlé. but kí ni mo ṣe náà. bàbá ẹ̀yẹn náà ló máa lọ bi léèrè nǹkan tó ṣe àmọ́ ní tèmi o nínú ilé tó jẹ́ pé mi ni mò ń sanwó ẹ̀ o tó jẹ́ pé mi ìlọ́kọ ń bí tí mi ò tí mọ̀ bóyá mo ìbá níyàwó mi o gbọ́ fọwọ́ kan. but kí ni mo ṣe náà. kí ló ṣe ta ló sọ fúngbà tó ń lọ tó fẹ́ kúrò nílé wọ́n wọ sílé náà. ìgbà tí mi ò sílé no ìgbà tí mi ò sílé kọ́ mi ò ní fóònù mọ́. mo pe nọ́mbà ìgbìmọ̀. o ò lè send message sí mi àbí tó bá jẹ́ kó send message sí mi ń sìn ìgbà tí fóònù mi ti wà hàn ṣe bí màá rí àbí ni mi ní rí message yẹn lórí fóònù ooo toró fẹ́ ṣorí burúkú àbí orí burúkú yẹn ló máa padà lọ ṣe ṣó ti yẹ part one ló ṣe ń bẹ̀ ó ti dé lẹ́ǹsì wá padà lọ kó lọ ṣe part two ó láǹfààní àti ṣe ń bí o ibẹ̀ ló máa ti complete ẹ̀ wá wá ṣù ẹ̀ fún wa wò ibi kọ́ ló máa ṣe. ó dà o ẹ má bínú o. pa pa pa yẹ ẹ tún fọ ọkàn ó lè bá padà síbi tó ti bọ̀ tí mo sọ fún ẹ nìyẹn padà síbẹ̀. ó ti yé mi ó ti yé mi mo mọ̀ pé wọ́n ti dé tìmọ̀ nù kọjá lè dùn mí fún ẹ ṣèmi bí àbúrú ẹ obìnrin bó ṣe tilẹ̀kùn ọkọ̀ ẹ̀ níta nìyẹn tó jẹ́ kó wọlé oyè dìran. ṣorí kúrò ṣeré pé inú ẹbí ẹ ò ń lọkọ àbúrò mi ti wá o dẹ̀ sọ̀rọ̀ yẹn tọ́ọ̀sì o dẹ̀ fọwọ́ bojú ìyàwó tilẹ̀kùn mọ́kọ ó ti géètì mọ́kọ pé kó má wọlé o dẹ̀ ń rí bí nǹkan gidi o rí bó rí ọkọ yẹn ti burú o rí bó ti rìndìn látẹ̀bí wọn wá àbí àbúrò mi ti di ẹni tó máa ń fọkọ ẹ̀ máa bẹ́ẹ̀ ká dẹ̀ jókòó lẹ̀ e. àmọ́ òrí mi táwọn obìnrin ti ń jókòó lọ́kọ wọ́n fẹ́ lù pa a máa sunkún ní ẹ̀jẹ̀ gbà mí lọ́wọ́ ìyàwó mi ẹ gbà mí lọ́wọ́ ìyàwó mi ìyàwó mi fẹ́ pa mí. bá àbúrò tèmi ṣe rí nìyẹn bá a ṣe máa ń rí inú ẹbí wa nìyẹn o a máa ń jẹ́ afáfá gan a sharp gan ọmọ ẹbí wa a smart bá a jẹ́. ìkọ́ tèmi ṣàmọ́ ni pé èmi máa wọnú ilé yìí o mo máa wọlé tó bá yẹ kó fò sókè tó bá yẹ kó fò sáré mo máa wọlé. o máa wọ bí. yes mo máa wọ. ok o máa wọlé dájú. ẹ ẹ mo máa wọ. Hmm. má ìwé ìgbà ọmọ ọmọ ọmọ lẹ́rù. bàbá ló ṣe fún mi ọ̀dà ó fi àjẹ mi o ó fi àjẹ mi o ó fi àjẹ mi o. olóòfẹ́ wo ni mo lè tún ṣílẹ̀kùn fún yín mo ní kẹ́ ẹ wọlé ẹ tún máa bí ọjọ́ ọkọ ẹ ò tí pé bẹ̀rẹ̀ lọ́rọ̀ a díẹ̀ láàmì díẹ̀ bẹ̀rẹ̀ ló ti gbọ́ màmá ìwà tó bá bí dáadáa abọ́gbọ́ ìwọ ṣe kò wọ bí mi ò ní jókòó bí mọ́ mo wọlé lọ rí mi ò sí bí mo bọ̀ tẹ́lẹ́dá mi wà bí tó bá bí ìjà ìjà ìwọ wọ bí. ẹ máa wọlé tèmi o. ọ̀rẹ́ bá mi sọ ọba tí mo bá lè fún yín náà ló má bá mi. ẹ ṣe sá ẹ bẹ̀rù wá ní ẹ̀ ń bẹ̀rù bàbá mi wá ní parí bẹ́ẹ̀ ogun yẹn náà kọ́ lèèyàn fún ọ̀pọ̀ ẹ̀wọ̀ ẹ ṣe mo dúpẹ́. ẹ kiri parí parí parí kiri kiri kó bẹ̀rẹ̀ wò ó báyìí. òun mọ̀nà mi ẹ má wọ ìtẹ ẹ̀wọ̀ ẹ má wọ ìtọ̀ ṣé ẹgbẹ́ yìí máa ń ṣe ìdìbò olúkẹ́ ẹ̀ ní ẹ máa sọ fún mi. kí ṣe ẹ̀yẹ nígbà. Madamu! Madamu! Madamu! Madamu! Madamu! Madamu! What is it? Why was your mom ya? Why was your mom ya? here? You are begging me. I must be wrong. You, you slapped me. No, you slapped me. Just slap me. Oh, come here. Kí máa lọ sí lọ? Èmi lọ! Ayé àlàlé! Ẹ̀fọ́ ìyá sọ! Ó fọ́ ọgbẹ́ ìyá! Èmi! Mílẹ̀ mi! Mílẹ̀ mi! I regret the day I chose her for wife! Let's go! I regret the day I chose her for wife! Leave me alone. Leave me alone. Leave me alone. Thank me. Leave me alone. Thank me. Where's the job? Oh, Minemi, oh, Minemi, Minemi, Minemi, Minemi, Minemi, one more guy, one more guy, one more guy.

ìgbà yẹn tí mo wá sọ fún ẹ wípé ẹ̀yin onísùúrù báyìí òun lọ́lọ́run wà ṣó wá rí báyìí ṣó rí pé sùúrù lérè à sùúrù mà pé mi tó bá jẹ́ pé gbogbo bó ṣe ń bá mi sọ́ngbà yẹn ni pé ẹ kí n bá yà kọ́ mi jà kí n lu gbogbo wọn kí n ṣe kí nìkan gbìngàn tó ti kó gbogbo ẹrù mi tó ti kó dànù síta jẹ́ tó lé ọlọ́run ṣé màá lè ní irú ìfọ̀kànbalẹ̀ tí mo nílé ní ibà ọ̀rẹ́ mi sùúrù lérè o tó bá jẹ́ pé mo mọ̀ ni mi ò ní fi wàdùwàdù gba nǹkan tó ti ń tajẹ́ mi ò ní fi ọwọ́ ara mi kí n fi rán ọmọ ọlọ́mọ sọ̀rọ̀ kí n tún wá ba oyún oyún ló jẹ́ ọmọ ọlọ́mọ tó ń bọ̀ wá sílé ayé wa jayé jẹjẹjẹ. Hmm. Ah! wo ọ̀rẹ́ mi it's okay ṣó ti yẹ o ní ìdá tí máa blame ara ẹ̀ ṣòro lọ́wọ́n ọba tó ń wò yìí a ṣe yóò wọ́n ni ṣèbó lòun ṣèbó òun ló ṣe ilé ìfún ẹ ó máa tún ṣì mí náà ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi fi rè lọ́kàn balẹ̀ ṣó ti gbọ́ kí ni o àmọ́ mo ṣàtúnjú pẹ́ ṣá mo mọ̀ pọ́ lọ́n tó dá wa lóhùn àdá mi lóhùn mo dúpẹ́ pé mi ì tí kúrò bẹ̀bẹ̀ náà mo ṣàṣù kò ṣàṣù pé wọ́n ti lé mi síta so tẹ́mi bá wà ìrètí wà ọlọ́run á wọlá pé inú mi dùn sí oyún ẹ̀ náà a fi ṣe oyún alálùbáríkà fẹ́mi náà.

sùúrù náà kí ni ìwà very simple wọ́n ní ẹ bá wọn ṣiṣẹ́ bí ẹ ṣiṣẹ́ yẹn dáadáa ẹ ti máa bẹ̀ wọ́n ni. Ah, ṣe mọ̀ pé ó yẹ kójú tiẹ̀ àníró èèyàn bíi tiẹ̀ báyìí tó bá yá máa ní pé ẹ̀rẹ̀ ní ṣàánú fún un mo ṣàánú ẹ̀ mo help kárí ẹ̀ mo gbéṣẹ́ fún ẹ̀ ó lọ lo material tó wà inferior débi pé bíìlì yẹn nílì kò kówó jẹ o tún wá ní god láti wá wá síbí wá bá mi you should be ashamed of yourself yes mo wá ìpẹ́ nìyàwó mo ò tẹ́ pé o mọṣẹ́ ìbọn mo fi pé fine ọ̀rẹ́ mi wá o mọṣẹ́ o máa láwọn ọ̀sán ìgbọ̀nbá ẹ̀ṣẹ̀ máa ní wọ mo ṣe bu pé wà burúkú yẹn ó ìwà lọ́wọ́ ẹ̀ náà láti kí olóòtú báyìí lọ. ojú tì í ó yàgò lè gan o èmi náà bọ̀ ọ̀gbọ̀n iṣẹ́ owó ẹ̀ lọ́sẹ̀ ká máa fi dé máa bọ̀ máa bọ̀ obi ọ̀rọ̀ kan kì í jẹ́ ọ̀rọ̀ ara ẹni kí n máa lè sọ. ẹ pẹ̀lẹ́ sà ìyára ẹ kọjọ mẹ́ta ẹ pẹ̀lẹ́ àlàáfíà ni sà àlàáfíà ni. àlè lọ síbi tí mo ní ká lọ mọ náà nìyẹn wọn máa hàn káàkiri ilé ilé ìṣòro yẹn láti jẹ́ ilé ìlérò báyìí tí ó kàn wọn máa gbọ́ ó ti yẹ ẹ sìn àkóbí ah, wọn ló ń kóbìnrin káàkiri ìyàwó ẹ ló ń kóbìnrin kiri ó ní girlfriend tó ní girlfriend tó ní ó kéré ju wá tó fifteen fifteen téèyàn bá kóbìnrin káàkiri tó jẹ́ fifteen pẹ̀lú ìyàwó ilé ẹ̀ tí ò rẹ̀ tí kọ́ ó jẹ́ sixteen ara wo ló ní tó fi ń ṣe gbogbo ilé tó ṣe àbúrò pò lè tóbi mọ́ tó fi ń gbé bíi fifteen káàkiri nígbà tó bá ṣe léè tó ṣe léè tó ṣe tọ̀hún tó ṣe léè tó kì í bọ́bí tó fàyọ́ ń bí tó rí bọ́bí tó rún mọ́ ń bí à gbogbo ohò tó wà lára ẹ tó fi lè tóbi pátápátá gbogbo àti búlọ̀kù o ọmọ tí gọ́tà bá búlọ̀kù tí ò sọ́nà tó fi lè lọ bóyá máa rí ìyẹn kò sí bóyá fẹ́ sọ́ra yàtọ̀ sí nǹkan mélòó tó kó báyọ̀ ní ayé èèyàn fúnra rẹ̀ yàn please ọkùnrin ní ọkùnrin ní mi a lè bára wa sòótọ́ ọ̀rọ̀ ó bẹ́tà kó jẹyàn ẹ ṣe gan san. no no no ìjọba ẹwọ. ẹ ṣẹ́rí nípa pé mò ń kóbìnrin fifteen mò ń kóbìnrin sixteen ẹ̀kú irọ́ ló ń pa mọ́ mi ó kàn fi ìyẹn ṣe àwọn bloggings kọ̀ọ̀kan ni mélòó lára mi tó máa jẹ́ pé mo máa kóbìnrin bíi fifteen òun kan pé gan tí mo ṣe ń fẹ́ gan mi tí ẹni mi tí ì ka a máa sán kóbìnrin fifteen ẹ̀dọ̀ kí wọ́n bá ti rí báyìí oríṣiríṣi lọ́wọ́ máa sán pé bí àyàn ṣe bí àyàn kóbìnrin káàkiri mi ì kóbìnrin kọ̀ọ̀kan káàkiri sàrí. ìjọba ti rí báyìí ìjọba ò lè rí ẹ̀gbọ́n ẹ̀gbọ́n yẹn fi yẹn lè jàre. kẹ́gbọ́n ìyàwó ẹ̀ fi yẹn lẹ̀. fine boy fine man sórí gbogbo fine man gbogbo fine man wọ́n máa rán fine kúrò lára èèyàn ni o wọ́n máa sọ fine di ugly ni o àwọn wa ti rún èèyàn kan egun kò sí fine kankan mọ́ gbogbo àwọn ọkọ wọn bá ń ṣe tó máa fi dàbẹ ní kọ́lé máa fẹ́ fi fún ọ má ṣe mọ́ má ṣe mọ́ má ṣe ké má ṣe mọ́.

ti jẹ́ ṣebí kí n ti jẹ́ ẹ ni. tó dùn ó. Ah, ọ̀nà ìmọ̀ pé mi ń parí. ní tó jẹ́ tó. ìyá aṣọ funfun tó wọ̀ yìí kò yẹ o aṣọ tó wà lọ́wọ́ ẹ̀ gangan òun ló yẹ kí n máa wọ aṣọ yìí. torí ẹ̀ la ṣe dá olú máa wọ ti sáyé ráyé. ẹ ṣe ní kí n ti wọ ni. ẹ ẹ bá sọ fún mi tẹ́lẹ̀ ẹ wẹ̀ kí n mọ̀ pé aṣọ ẹ̀ gangan kò yí sí láti rí lọ́jà. Ah, ẹ yà wá aṣọ jù sánú àbáyé wọn máa stars gan nígbà mi tó jẹ́ pé èrò tí ẹ̀ ní. Hello títí. Ó yá, jákè tó ń bẹ nídìí ọ̀rọ̀ yọ máa lè yọ ṣẹ́rí lè yọ ìgbẹ̀yìn ẹ̀dá lọ́wọ́ ká máa lá. Ìgbẹ̀yìn rẹ̀ ọ̀ ó kọ̀ dédé tají lójijì lóru mo ẹ mo ẹ bí kísà lára ẹni yẹn o ìkísà tó bá ṣe lélẹ́yìn mo yẹ bẹ̀rẹ̀ tí ń ṣe kọ́kọ́ nǹkan nìyẹn àpàtọ́kọ mi bẹ́ẹ̀ síta tó jọjà tí mi ò rí mọ́ àtọwọ́ ayẹ́kẹ́ bẹ̀rẹ̀ sí ní wá títí títí ọmọ kan àwọn bí àbúrò mi ló ṣẹ̀ṣẹ̀ pè mí bóun rọkàn mi bí ikọ̀ bàbá ẹ̀ṣẹ̀ àmì mi o ni mo fi ránṣẹ́ pẹ̀ fún mi pé gbọ́dọ̀ má mú mi lọ́kọ́ gbà mí kalẹ̀ láfi lè rọ́ bí bàbá o ẹ̀ṣẹ̀ àmì mi o. nígbà tí ó sùn lálẹ́ jàlábí àfúnfún òdìjọ́ kejì ẹ bá aṣọ ìlà rẹ̀ ah, sí ayé ni ẹ fọkàn balẹ̀ ah, mhm. bí ọ̀rọ̀ bá ti kiri báyìí àwọn ọmọdé láàbì léèrè. ẹ̀yin tó láyé mo pè yín o ayé ni mo pè ayé ni mo pè ábíámọ́ kì í gbóbi ọmọ ẹ̀jẹ̀ o èmi ayẹlẹ funfun ìgbò mẹ́fà ọlọ́dẹ ìpẹ̀tù ọmọ ọlọ́tìwẹ̀ bí òjò mo pè yín lóde o kẹ́ wá jẹ́ mi níwò tèmi nítorí kẹ́rẹ́kẹ́rẹ́ làgbóhùn àkókò pèrè wá pèrè wá lóhùn ṣẹ̀kẹ̀rẹ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ kúhùn tèmi kò mí nítorí afẹ́ kára yẹ́fẹ́ lànà kárẹ̀ lòún náà mo máa mọ òrùrù àpò òrùrù tòun jẹ́ kí bá wọn lórí ayé pẹ́ òtò ọ̀rọ̀ ìjà ọ̀gbàlàjẹ́ ayé nàkàlẹ̀ agogo òrùrù kango kango pẹ̀lú òrùrù kìrìjì kìrìjì ẹ̀yà ayé gbogbo nǹkan tó wù kó lè ṣókùnkùn fún wa ó fẹ́ kẹ́ ẹ tàn mọ́lẹ̀ sí o ọ̀yà fọ́ọ̀kàn ọ̀yà fi rẹ̀ fi rẹ̀ ẹ tẹ́jú mọ́ kínní ẹbí tẹ́tì rẹ̀ sílẹ̀ ti tẹ́jú mọ́ mi ò wò mí re owó wò yìí. láre so tó ń sọ fún mi sì ni pé o fẹ́ lówó. bẹ́ẹ̀ ni sá. anyway no problem mo wá yẹn mo wá yẹn. àwọn ọmọ tẹ̀sí mi láti. <laughs> Ah, láre anyway tó o bá fẹ́ lówó kò le mo dẹ̀ rẹ́dì láti help ẹ eh, but ó ní nǹkan kékeré kan tó máa ṣe fún mi. kò síṣẹ́ tẹ fẹ́ gbé fún mi tí mi ò lè ṣe <laughs> ṣe sá ṣe ibi tó bá le báyìí wọn láti máa bọ̀ ọmọkùnrin ẹ̀yẹn sọ iṣẹ́ náà máa ṣe ṣe pé mi mú àbáyé fún wọn ẹ̀yẹn sọ owó iṣẹ́ tẹ fẹ́ wọn ó lè dàbí ojú pé máa jẹ yín sá. <laughs> that's very good of you ẹn tí mo fẹ́ kó ṣe fún mi nǹkan kékeré ni mo kàn fẹ́ kó bá mi wá ọmọbìnrin kékeré tí ò tí bàlágà i mean virgin. Ah, virgin ìyẹn kéré nínú gbogbo nǹkan tí ọlọ́run lè ṣe actually mo mọ̀ pé nísìnyí ó máa hà láti ráwọn virgin níta but ah, mo mọ̀ pé nǹkan tí mo lè bá yẹn wà ni mo lè mọ̀ pé ẹ̀yin olówó báyìí ẹ máa ń fẹ́ àwọn tó jẹ́ pé wọ́n ti bára jẹ́ níta so mo máa máa gẹ̀tẹ̀sà mo máa gẹ̀tẹ̀sà. Um, Láre n tí mo fẹ́ lò fún ni pé mo fẹ́ fi ṣe ètùtù wọ́n fúnra ẹ̀ mọ̀ náà pé mò ń contest fún local council chairman hmm? sórí nǹkan tí mo ní kó wá yẹn mo fẹ́ fi ra ipò ni and I'm very sure tó bá lè ṣe fún mi ìwọ fúnra kúrò nínú òṣì tó wà. ipò. Ah. Ah. Wò ó láre. Mi ò lè ṣe o. Ah, mi ò lè ṣe. Ah. Àbí. Láre o ò lè ṣe. Um, jẹ́ bí ẹnì kankan láre. Wáìnì tó mu látàárọ̀ yẹn tí o lérò pé ordinary wine. Eh, juice ni. Juice. Láre. <laughs> is a convenient, wine. Ah! Sir? Ah, ati mule. of course. Ó did dandan kó o ṣiṣẹ́ yẹn fún mi and I give you just only forty eight hours. Ah! Mm. Mm. Mm. Mm. lọ nìyí ilẹ̀ tí jẹun látàá. Ebi ń pa ẹ́, owó ẹ̀ sọ ni, èwo ni kí n gbàgbọ́ nu méjèèjì. Méjèèjì náà ni owó mi ṣe sọ nìyẹn náà lébi fi ń pa mí. Ìdẹ̀ sí ó fún mi pé tí má délé mo máa róúnjẹ jẹ. Ṣùgbọ́n ìṣẹ̀ délé ni màá mú màá mi lọ síta torí ọmọ arúgbó ni wọ́n dẹ̀ ti fọ́ ọdún wọn tọwọ́ bọ́ọ̀rẹ̀ ni. Ọmọ arúgbó ni àpẹẹrẹ ẹ sórí pẹ̀lẹ́ tó ń jẹ tó sọ pé o fẹ́ jẹ ṣé tó bá róúnjẹ wàá ṣàjẹṣà. Bẹ́ẹ̀ni. O dẹ̀ ní sunkún mọ́ torí àmọye ẹgbẹ́ wà tó jẹ́ pé wọ́n lè gbàwé àmọ̀jẹ́ kò sọ fún mi pé owó tó fẹ́ fi jẹun ní sùkúl ó ti sọnù àti kò tún wá sọ pé ọmọ arúgbó ni ẹ ẹ̀hẹ́n tí wọ́n bá dẹ̀ ti rọ ọmọ arúgbó kó máa ṣàánú fún wọn ẹ ṣe tí bá ti ráńjẹ fún ìṣẹ̀lú kábàárẹ̀ egbò ìnípa ẹ̀wọ̀n ìyá wa. Thank you. pa àwọn ọmọ ìyá arúgbó bá òjò tí ń rọ̀. ìyá pẹ̀lú mi. ó dá ilé òwò. ẹ wò ẹ bá mi wá àkọ́kọ́ mọ̀ ẹ̀ kó jẹ mí pa. ṣé wàá fẹ́ jẹun? wọ́n lè dẹ̀sán tó tó máa jẹun. ẹ fún ní búrẹ́dì àti ẹ̀wà. ẹ ṣàtẹ̀wọ̀ ilé ìlú ló fẹ́ rà. ẹ fún ní bí a búrẹ́dì oní ọ̀dẹ̀ ẹ̀wà ẹ bá fẹ́ ọkọ̀ sí i. mélòó mélòó rẹ̀ láti rí níta ọmọ ọlọ́mọ tó yẹ kó ṣe gbèsà gbèsà hàn wọ́n pàkẹ́ sí ìlú àjẹ́ àwọn la máa fèsì. káìbí ayé òmí rè bẹ́ẹ̀ káìbí ayé òmí rè nígbà ọ̀nìyàn bímọ láti pín ní sí ọmọ kékeré kí ọkọ ojú rẹ̀ kan fi dìbò ṣe dì kọ́ ní kàn lámú kó kì í mọ́lẹ̀ lọ́sọ̀kọ̀ òrukàn kọ́ pa kó yìn ní báńgá kọ́ ṣe ní kùsàn kùsàn ni àwọn ẹbí èdè ti máa máa wá nílé o. Ah, ọ̀dọ̀ àbúrò owó òjijì wo làwọn pípọ̀ yìí wá báyìí ọ̀dọ́ ohun ah, ah. tó ní ṣá ṣé tó tọ́ ni. Ah, ọmọ mi ọmọ mi ètè mi nílé kò ní ọmọ kan ṣoṣo tí mo ti jáde àbí fún ìyá mi ẹ tún bẹ̀ mí òun rẹ̀ ti dalẹ̀ kò sí. ayé máa burú o ni màámi fẹ́ wà báyìí. Ah! Má gbé sọ. Má gbé sọ. Mo ní láti gbé sọ. Ẹjọ́ bá mi gbé ẹjọ́. Tí ló tọ́, wọ́n wá dọ̀ pé sí. Bọ́ ṣe máa ń ṣe nìyẹn, nǹkan tó dẹ̀ máa ń dùn mí jù ẹni pé àwọn ọlọ́pàá yóò ní mọ̀ ọkọ sí. Ẹni tí kò gbọ́ tí kò gbọ́ sí. Náà wọ́n máa kọ innocent náà máa kọ kiri. Tọ́ni o, tọ́ni. Àti ìgbìyànjú kọ̀ pọ̀lì. A ní láti kọ̀ lọ. Ká ọlọ́pàá náà ṣe lélẹ̀ ṣe police station yìí ok ẹ yes ẹ ẹ máa bọ wá sábúlé ẹ bá mi pè é ṣàánú ẹ bá mi pè máa mi. shut him up. Better. 你弄个。 gbádùn tó gbádùn lọ eléyìí á kó àwọn ọmọ ọkùnrin àbáwọn èèyàn tí wọ́n jọ ń ṣàjẹpọ̀ pẹ̀lú àwọn olóṣèlú tí wọ́n mọ wá nǹkan abẹ̀mí èèyàn fún wọn láti lò nítorí ipò ilé ayé wọn ayé tó jẹ́ pé ayé la fi lẹ̀ sí ipò apáláyé ni a fi lẹ̀ sí ní ayé ni kí ló dé tá à ń tẹ̀mí èèyàn légbodò nítorí àtijẹ nítorí ọrọ̀ ayé ẹ wàá ṣe sùúrù ni o mo ṣe kankan fún nísìn láàfi mọ̀ bọ́jà ara rẹ̀ ó jà àfi bí ó ṣe wà gbére rẹ̀ ní ìpúrọ́ fún yàn o. jẹ̀bi mo ti ń lọ látọjú yìí o ọ̀yà máa bá ìlà oòrùn bọ̀ máa bá ìlà oòrùn bọ̀ sáré máa bá ìlà oòrùn bọ̀. ọ̀fẹ́ fún mi. ẹ̀ẹ́dẹ́gbọ́n ló ṣe máa Oh, I didn't, I didn't, Hmm. ló ṣẹlẹ̀. Wàsíù àdìyànjú lónìí ká fi gbọ́ngbọ́n o. Hmm. Ẹ má ṣe pẹ̀ fún ọ́, ẹ má ṣe pẹ̀ fún onímọ̀ yìí, onímọ̀ yìí ohun jíjà ìgbóná ara kò mà dá ohun bá ń tó dá yẹn ni sórílẹ̀ wa pọ̀ níbi ìbàjẹ́ ọ́ kí kò jọ àìgbọ́kìlọ̀ ọmọdé ní ọ̀ṣẹ́ kú pọ́mọdé ìwà wàrà àìnísùúrù àfarabalẹ̀ owó jíjẹ ohun tó fà sáyé ẹni ló máa pọ̀ ogun máa jọ àmọ́ ilé aláyọ̀ gbogbo wa wọ́n ń tọrọ lọ́wọ́ lọ́wọ́ wá síwájú yanjú lónìí ẹ ṣàmì kò níbi ìbàjẹ́ o ìkòyọ. ẹ má ṣe pẹ̀ fún ọ ẹ má ṣe pẹ̀ fún kò ní mọ̀ yìí kò ní mọ̀ yìí kò ní.